adáwọ́ fún ọlọ́run ọba tí ó ṣe dára tó jẹ́ kó náà ní olùjọ́sìn fún wa adáwọ́ fún lórí orí tí ó ṣe fún wa tí ó ṣe ká bákan àtọ̀rọ̀ ìkẹ́ àti fún anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kan ṣe wa kẹ́ kó bá kẹ́ sọ̀hábà àti gbogbo wa náà ní àpapọ̀. ẹ̀yìn ẹ̀rí sin ọlọ́run bá gẹ́gẹ́ bí oṣù pamọ́ sí gbogbo wa ẹni pé àkókò ló fi àṣeyẹ òfin rọ̀mọ̀dọ́ òun lára yìí ẹgbẹ́ ìdájọ́ ìdásẹ́fẹ́ta yìí tó fẹ́ lè oṣù rọ̀mọ̀dọ́ oṣù alápọ̀lẹ́ oṣù àbí ìtì ọlọ́run bá tó máa ń rántí tó ṣe dídá rẹ̀ bí ọ̀nà yẹn wa èyí tí ọlọ́run bá tó máa ń rántí ó sọ Kùránì kalẹ̀ nínú rẹ̀ bákan náà ó fi ìjọ kan àbóòrù kan ó fi orúkọ sí mẹ́wàá gbẹ̀yìn yìí ẹ̀pẹ́ iṣẹ́ ìta bá ṣe níbẹ̀ ó sì lè ní iṣẹ́ tí a bá ṣe ní ẹgbẹ̀rún oṣù ìyẹn ló fi ọlọ́run tí a bá wo káwa òní ní mẹ́rin dín ní ogún tó ń pé àwọn ọjọ́ tuntun kúnlẹ̀ kí amájà fara látọmọ ìṣe orí ìyẹn náfìlà ní kùránì kíkà ní ìtọrọ àdúrà ní ìmọ̀ ìṣe àdúrà ìmọ̀ ìṣe rántí ọlọ́run ìmọ̀ ìṣe tọ́dápọ̀ ìmọ̀ gbọ́wọ́ àti àti gbogbo iṣẹ́ olóore ní ìbámu kí a mọ̀ fi jáfara tí ọlọ́run bá sọ wọn náà tààlà olùkọ́ àtàwọn náà fún àwọn tí yóò kẹ́ bákan náà kọ́lọ́run bá sọ wọn náà tààlà kó lè bá àtàwọn fún àwọn tí wọ́n ṣe oúnjẹ oríire yìí èèyàn ló ṣe ọlọ́run bá ní ìdí oṣù méjì ń bẹ̀ bí mẹ́lẹ́ ní ẹni jẹ́ àlùjọ́mọ́tò àfẹ́rọ́ fi ha ṣáàlì yorùbá ojúmọ́ gbẹ̀yìn nínú oṣù alákùnrin ó yẹ pé ní túmọ̀ àmì tí bá ti ń bọ̀ á tó wà nínú ṣàwá á wà nínú ṣàwá ẹ̀rí òǹkà tí a ń bá lọ ìyẹn ni pé ní èyí tí ń gbà jẹ́ yọmọ ìsàlẹ̀ nígbà tí àwọn bá jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n yóò jẹ́ àbí ẹ̀yìn tó bá jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n láàrin sọ pé báyọ̀ bá jẹ́ kan ẹ̀ máa sọ pé ó dé mọ́ àyẹ̀ máa ń gbowó bí kò sí tó dé twenty nine àti twenty eight past nine làwẹ̀ àwẹ̀ tá a mọ̀ kó dìgbà làwẹ̀ twenty eight twenty eight ká sọ pé tó bá jẹ́ àwẹ̀ jẹ́ twenty nine àti tó bá jẹ́ àwẹ̀ kan torí twenty nine àti thirty nine làwẹ̀ máa ń jẹ́ so tó dé nìyí tí yóò bá òkà méjèèjì yìí sọ̀tí ààrẹ bá jẹ́ mọ́kàndínní ọgbọ̀n àìpẹ́ yọmọ lọ́sàmí òun náà ni yóò jẹ́ yọmọ làhídì bákan náà fẹ́ pé àwẹ̀ pé ọgbọ̀n ọjọ́ jùmọ̀ òun yóò jẹ́ ọjọ́ ẹ̀yìkì fọ́nà bàtúwánà ọ̀tàlá ọjọ́ tó bẹ́ẹ̀ pọ̀tún aláyé ó jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ní ayé ẹ̀yẹ lóṣù ọlọ́wọ́ bá àwọn ojúṣe wa mẹ́rin afẹ́ kàtẹ́wà létí gẹ́gẹ́ bí ìjẹ́ tó pamọ́ fún wa ìwọ̀n kọ́ máa jẹ́ ìgbà náà sí láti máa sọ ní gbogbo gbà ní kálukú wa náà sì ti àti mọ́ táwọn pé ní bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ náà là á parí rẹ̀ ìyẹn ni pé oṣù tí à ń lò lọ yìí a máa retí pé náà rúṣù kẹrọ àti fẹ́ mú àwẹ̀ tẹ́lẹ̀ lóṣù mú wà á fi tí ìlú mi ìrù yáàkì káìpẹ́ ẹ̀wá tí ń dáwọ̀ lọ ìyẹn ló wá bá wa wé sí pé tó lè sọ pé ẹ̀ẹ́dùn mu tán bá rú fún náà tó ní. ṣàìgbó mà alẹ́ ìlú tí kò bá wá tẹ́ẹ̀rí oṣù ìyẹn pé lọ́jọ́ kọ̀ọ̀kan dín ní ọgbọ̀n fàátìmẹ̀lú ìjẹta kájẹ́ fún kàyẹ pé káìpé ṣàbánà náà ń bá bọ̀ lábẹ́ ọmọ rọmọdọ́n adẹ́tí ni ààyè kó pé ọgbọ̀n ẹgbẹ́ látàkì tó táwa yìí ẹnì kò lè sọ́kàn pé ọjọ́ àlàmísì náà ní ìdí ó jẹ ẹnì bẹ́ẹ̀ èèyàn sì lè sọ pé ọjọ́ ìjọba láàrin méjèèjì náà ní àmọ̀ sọ. ìwà yìí nínú ojúṣe wa àkọ́kọ́ òun náà ní wíwá oṣù. bákan náà àti ìkéde rẹ̀ níbi tí ọlọ́ọ̀bá tó bá wà sálá ti ojú sí pé eléyìí ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ aláṣẹ yìí rè ọ̀dọ̀ aláṣẹ bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà ní kálí máa rí tí bá ti túnú àwẹ̀ èrè pé mo dírú ilé tó kan àbára ìgbìmọ̀ àwọn àfá kan ìgbìmọ̀ àfá ìwà ìtànú sẹ́ńdì ẹ̀jọ́ lórí ni pé níta ayé ewu èyí pé calculation kan gbà bí mi ṣe wó sún orí pé mo lè calculate ẹ̀ ìyẹ́ ń gbọ́n ní káwù káwù etí ẹ̀ sọ̀tún súnmọ́ ìròyà ìròyà ojú òjì ojú ọgbà yóò fọ́ ìtòkàn lè tẹ̀lé ní pẹ̀tọ̀ ọlọ́run tún lè fún wa ní irinṣẹ́ tí ó tún jẹ́ kó rí ní ìdí tòótọ́ àbáwá rí ọ́fíṣẹ́ kejì lẹ́bi tó wà káàkà ó sọ pé oṣù pé é ọgbọ̀n ayé pé ọlọ́run ní oṣù yẹn ó pé ọgbọ̀n ni sọ tó rí sì ni a máa retí ẹ̀ ní ọ̀dọ̀ àwọn aláṣẹ wa tó jẹ́ olórí wa ọlọ́run àpáná àtàrà ó ó ń ka àbọ́bọ̀n tẹ́tùbẹ́tìrù lọ́ha aláàmà àdáàbò bákan náà kẹ máa wá rántí ọlọ́run lórí ló ti fòyìnmí ìyẹn ló kọ́ jẹ́ pé inú ojúṣe wa ni pé báyọ̀ bá ti tán ìgbà àkọ́kọ́ máa fi bọnu náà ni pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah akbar Allahu akbar wa lillahi alhamd àwọn nǹkan wọ̀nyí ẹni àwọn ojúṣe wa gbẹgbẹ́ wa lọ síwájú tó bí àsìkò yìí àwọn tó sì kúnlẹ̀ fún wa láti tó fi máa ṣe àwọn iṣẹ́ olórí ẹ̀rọ yẹn tó wà nínú ìtìkáàfù tí wọ́n ṣe ìbádà akẹ́lómìnà wà lórí iṣẹ́ ààyè tí wọ́n wà kálá ìgbogbo ibi tá a bá wà à ń ṣètò náà bá à ń dún nímọ̀ ìjọsìn bákan náà káwọn ilẹ̀ káwọn oníbíríà àwọn aládàáda alẹ̀ kan lò wá ẹni káwá kójọ lórí ìtàkùn ìbẹ̀rẹ̀ àdùnnú sílẹ̀ láti ìkọ́jú tó sì bá nínú jẹ́ orílẹ̀-èdè pé àárín ètò ìdíje wọn lọ́sàn-án wọ́n tó ń ṣètò wọn lọ́sàn-án ní kábàtì tí ń gbà kankan náà ní ọlọ́ọ̀ni láíláí kò pé náà ha kò pé lórí ọ̀sán òru lọ́lọ́run pé torú ń gẹ́ wọn ní àkúráwájọ́ ká máa fayẹyẹ ká máa fi ṣáàmà ká máa yan fẹ́ẹ̀tì ní ibi sáyẹ́ǹsì láíláí tó kì í sábẹ́yẹ kí kálukú gbájúmọ́ ìbádà rẹ̀ ni wà ní ìtìkáfù àwọn nínú ilé wa sábà pé àwọn òun yẹn àríṣe àwọn oríṣiríṣi ìbádà tí ọ̀nà bá sọ́nà àtàlá tí yóò bá gbọ̀ aláyè láti ṣe so kí àkókò máa gbìyànjú sí torí oṣù ìjọsìn àwà tí ọ̀nà bá àtàlá tó bá ní kí oṣù tó parí náà ojúṣe wa ní kápá ọ̀fọ̀kọ́sọ́lọ́ wal tutimul idda wal tukabbirullah ala ma hadakum tí oṣù bá pé àmọ́ bọ́lọ́n tóbi àdámà àdáfún lórí tó pọ̀ nínú wa làálà kó tẹ̀lé rò kálíbà jẹ́ni tí ó mọ̀ ìpẹ́ sọ́nà ojúṣe wa nìyẹn èyí pé ìgbọ́lọ́n tóbi yìí tí ó bẹ̀rẹ̀ láti alẹ́ ọdún ẹ̀tọ́ ń pè lálẹ́ ọdún ní pé tọ́tún bá pààrọ̀ láti mọ̀ sí Allahu Akbar wa lillahi alhamd àmọ́ ṣe lọ bẹ́ẹ̀ gbogbo alẹ́ yẹn àmọ́ ṣe lọ bẹ́ẹ̀ gbogbo àárọ̀ a ṣe lọ bẹ́ẹ̀ ti títà fi dé ìdí tá a bá tó dé ìdí a kò máa ṣe ìgbà tó wọ́n pè òdìgbà tí wọ́n bá ìgbà tí wọ́n bá ni ẹ̀sìdéèrò ọjọ́ ọdún ààrẹ máa ń parí yóò tí àdẹ́gbà Muhammad sallam tó fi lélẹ̀ tó bí fi ṣe wà nínú ọdún ààwẹ̀ òun náà ní káyọ̀ bàtà tó fi tó sí. Yẹ́bù sọ àwọn hadith Abdullahi bin Umar ní ti yóò fi lẹ́yìn lẹ̀. Wọ́n ní Anna Nabi Sallam, wọ́n ní Anna Rasulallah sallallahu alaihi wa sallam, wọ́n ní Nabi Muhammad farada zakat al-fitr. Ó ṣe zakat al-fitr lọ́rùn ẹ̀yìn. Ó ṣe lọ́rùn ẹ̀yìn. káyọ sọ án min tamuri káyọ sọ òkan ní tamuru tamuru àbídùn àwòsọ án ní ṣẹ̀ẹ́rẹ́ àbídùn ṣẹ̀ẹ́rẹ́ jéró aláàkóṣe fọ́nrin káyọ fún ẹni tó wà lábẹ́ wa tó jọ lọ́lọ́ àbí àwọn abúdín àbí tó jẹ́ ẹrú zakari àwọn òǹfà àbí ọkùnrin àlóbìnrin mílẹ̀ lè tó bá jẹ́ mùsùlùmí Eh, Abdullahi bin Umar òbí alábàálà àwọn ọmọ ní ọlọ́run sí lọ́rùn ọlá ẹbí sí lọ́rùn ẹ̀ káyọ̀ zakati fìdí fún gbogbo ẹni tó wà lábẹ́ wa káyọ̀ sọ òkan nípa mọ́rùn àbíṣẹ́ yìí ni àríwọ̀gbọ́n tẹ́nu ń jẹ́ èyí tí ó kọ́mọ̀ láwùjọ káyọ̀ lórí ọmọlúwàbí kọ̀ọ̀kan bákan náà lórí ẹrú tó bá wà lábẹ́ wa lórí ọkùnrin àbí obìnrin tó bá jẹ́ pé wà ní pé mùsùlùmí òní ilé ìní tí àdúgbà mọ́sọ̀sọ̀ sọ́lá tí ó fi lélẹ̀ fún wa ẹgbẹ́ bàtà àti ìpínlẹ̀ nínú ojúṣe wa nínú ààwẹ̀ ni nígbà tí a bá fẹ́ ṣe ọdún ààwẹ̀ ilé ìgbà bàbá wọn ní Yorùbá máa ń pè nínú ẹ̀sìn àlọ́gbà mọ̀ṣọ́rọ̀ lọ́sọ́lọ́m ó wá sọ dédé tí ayọ̀ ó ní ayọ̀ sọ́ọ̀rọ̀ kan sọ́ọ̀rọ̀ ẹ̀ka ń pè sọ́ọ̀rọ̀ ó ní mọ́tò mẹ́rin mọ́tò mẹ́rin mọ́tò ló kọ́ mọ́tò láwùjọ wa tó rẹ̀ ní kékeré yẹn fẹ́ẹ́ pé ọmọ rẹ̀ àkọ́kọ́ ọmọ rẹ̀ kejì ọmọ rẹ̀ kẹta kódà lẹ́yìn nìkan wá ń gbọ́dọ̀ wọn tí èyí sọ máa ń wọn tó yẹ pé jíjẹ mímú rẹ̀ abẹ́ wọn náà ló wà lójú lọ tiẹ̀ náà àfi tẹ́lẹ̀ yìí bá ṣe mùsùlùmí lóko ẹni tá a yọ kẹkẹ rẹ mú ó bá yọ bá rẹ ó dẹ̀ ọmọ àkókò tá a bá ti kó náà lásìkò ọdún yẹn ayọ̀ bàtà tó ń ṣe tẹ̀ fún òun náà eléyìí ti ẹnu gbé lẹ̀ a ní kí àbá ní sọ́ọ̀rù ńkọ́ láàrin mọ́tò ńkọ́ wà láwọn èèyàn wọn lọ wọn ní gbèdé ká mẹ́ta kò lè ṣe déédéé rẹ̀. àmì tó máa lọ a ní ẹ̀kúnwọ́ owó ẹni tó bá tóbi dáadáa mẹ́rin lẹ́ kò lè ṣe déédéé ní ẹ̀yọ̀ kan eléyìí nínú ojúṣe. ẹni pé ẹ̀sìn ló ń sọ ní gbèdé ń táyọ̀ èèyàn gbọ́dọ̀ dẹ́kun ètò tó lè ṣe ní kó lé lẹ́kùn ẹjẹ́ tó fi kún sí kó tó máa jẹ́ ìmọ̀ títí ojúṣe mi kí n tó fi tààrà àtúnṣe ọtọ́ pọ̀ sí gbọ́dọ̀ yẹn lè mú kí ẹ lè nàgbá eléyìí ọba bákan náà nílò àpọ̀ṣọ́mọ̀ ti sọ̀rọ̀ bá àlẹ́wà àlọ́sọ́lá ó sọ àwọn oúnjẹ kan ara rẹ̀ nínú támọ́rù ó sọ làbínú ó sọ ṣẹ̀hìn nínú ìwáyà mi ó sọ àwọn nǹkan ní ìlú ẹ̀mí ẹ̀mọ́ yọ ìnà àbáwọ̀ òkèèrè ìrẹ̀lẹ̀bẹ̀ ìtàlẹ̀ ní ìgbà ilẹ̀ ní oúnjẹ ṣùgbọ́n kó bí ẹni tẹ́ oúnjẹ tó kọ́mọ̀ ẹni kan níbi òsùn láyé lọ́sọ̀ làbí lórí ṣùgbọ́n làbí lórí ṣe nígbà tá a bá gbé yẹn fún yẹn kí èsì bá bẹ́ẹ̀ ní tá a bá fún lóde ọdún ọ̀gá èrò tó ti làbí lò láwùjọ àwọn tẹ́ ń jẹ làbí lò lápapọ̀ ànábì yẹn náà làbí lò yẹn ó ń jẹ ọ̀sẹ̀ ìdíbí ìparun ló jẹ́ láàrin ojú wọn náà àní ìtara ayọ̀ kò dá nǹkan tó kọ́mọ̀ ẹ̀sìn káyọ̀ ráìsì ni káyọ̀ káyọ gbogbo àwọn kẹtí ẹ̀mí oúnjẹ báyìí tàbí ìsàkà tó kékeré náà wọn kẹtí ó ojúṣe wa gẹ́gẹ́ bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fún wa ẹ̀jẹ̀ ló sọ ọlọ́run ilé yóò wọ́n jẹ́ nǹkan rẹ̀ ní nǹkan fún wa láti fi àtìmọ̀ tí ilé ẹ̀ka ṣe bákan náà ìgbà wo ni ààrẹ bàbá ṣe zakato ìfikiri títí ó jẹ́ ìfikiri ní ìtúnú ààwẹ̀ yẹ pé zakato nú ààwẹ̀ ajẹ́ pé gàtàbà tún ààwẹ̀ náà ní gàtàbà fẹ́ sọdún ṣùgbọ́n arínú ìwà ìyàpẹ̀lẹ̀ ìpínlẹ̀ wọn tí ó ṣe wá nú ọmọ ọ̀dọ́ rẹ̀ ní jẹ́ náà ibùn humaru àwọn asúnmọ́ àwọn àtàgbà sàkátù fìdí àmọ́ fún wọn pàkánù òkúrò ní ọgbà lítírì ìyàwó ní àwùyàwó yìí ó ní ibùn humaru yìí tó jọba humaru tó jẹ́ pẹ̀lú ọ̀sánàbà a máa yọ bàjá yìí ó ti bẹ̀rẹ̀ nígbà tí ọdún bá kú ọ̀la àlọ́túnla ìyẹn ti máa yọ nígbà tí ìkápá rẹ̀ bá fi wà fún èèyàn a ní èèyàn ní àsìkò mustahab ṣùgbà tó di ìwọ̀ gẹ́gẹ́ sí èèyàn lọ́rùn ó ní àárọ̀ ló gẹ́gẹ́ àárọ̀ ló gẹ́gẹ́ àwa tó tẹ̀lé a láti yọ ẹni ṣẹṣẹ wa nù wáyà kó ló mẹ́mẹ́ rú mi ọlá nàbí ṣe bàtà fi fètè lọ́rùn èèyàn ọjọ́ sọ́hùn kan nínú támọ̀rù sọ́hùn kan nínú ṣẹ̀yìn kéèyàn ẹ̀bà àtọ̀síwájú ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà wà á máa rọ̀bí ha àǹtò àdá ọbìlà kúrú yìí náà ní ìlàsọ̀lá ó lánàá níbi ìpàdé pé kàtà tó lè fi sí iye o káwọn èèyàn tó kírun ní kẹsìlẹ gbàgbá tó lè fi sí iye ìfọ́ ọ̀run ni àáfíyọ ẹ̀mọ̀ òtún ìbá yọ nígbà ọdún àrò ìfọ́ ọ̀run ni ìbáwọ̀ á ti iléyàjẹ̀ sábà ẹran ẹ̀yìn òun béèrè àgbọ̀dọ̀ ní ṣe ọ́ ìyẹn ló bàtà nígbà pé ní ẹni tó bá yọ zaka ìfitiri lẹ́yìn ìgbà tó ti jẹ́ òṣèlú láì dà fọ́dá fọ́dún mílíọ̀n sọ̀dà pọ̀ yóò bẹ̀ẹ̀ san tó ti tààrà ọdún náà ní ìtàn náà lọ sí ṣùgbọ́n kò ní í bẹ̀ẹ̀ zaka ìyẹn kò pẹ́ ọdún ìfún ẹlẹ́yà ìyẹn ló fà kí ẹ pé kan pa àti ìgbónú tó yẹ tó ní tìrì pa bàbá kẹ́kẹ́ wọn jẹ́ ní ẹ̀rìn pa láti ní pẹ̀rẹ̀ o ọ̀sí pa ìléyà ìléyà ní ìlú ni ṣùgbọ́n bá ṣe zakatu ìfẹ́tẹ̀lì láti láti yọ kí táìmù yẹn kótótó. Bí ìbá pé àsìkò òun yóò sọ mọ́ láàárọ̀ ìbọ̀lá tẹ́lẹ̀ ọdún ló mọ ilé ó kú tètè yọmọ ọdún kọ̀lá nígbà tó náà bá ti ní ìgbàláyè rẹ̀ tó Àmẹ́gbà Muhammad sọ̀kọ̀bá àríwá àlùsọ́lá wọ́n ní káyọ̀ zakatu ìfẹ́tẹ̀lì ọmọ ní tó amọ́tá yìí masakín kó máa jẹ́ táwọn masakínu àwọn aláìní ní ó jẹ jọ ó máa jẹ táwọn aláìní náà náà náà fi bá táwọn kẹ́ẹ̀nì kankan mọ́ fi lè pé òun ò ní tí yóò jẹ ìyẹn ló fàbẹ́ pé ẹni tó ní ní máa yọ sàkáàtì fìkì ẹni tí ò ní òbí yọ láti pé bá ti pọ̀ ìwé àní òun fẹ́ yọ sàkáàtì fìkì òun wà lọ yáwó tọba wà ń pa aláìní ìwọ̀n ọlẹ́tọ̀ọ́ kí a ti sọ̀rọ̀ èyí dààmú ara rẹ̀ wọn ò ní nìyẹn tó àgbà wọn sọ́dọ̀ wá ní káfà wọn aláìní kó mọ jẹ tó àmọ́tọ́ náà kó mọ jẹ tí àwọn náà jẹ níbi àdéhùn ló ní tàbí náà hùn ẹjẹ tẹ náà rọrọ ọjọ́ ẹni tí ń tọrọ ọjọ́ tẹ́lẹ̀ ẹ má jẹ kó tọrọ ní ọjọ́ ọdún iná ní fi wá pé ní ipá ìyọ̀bọ̀ ọ̀dọ̀ jẹ́ oúnjẹ ẹ̀ríkà lórí ká gbogbo ẹlẹ́ gbogbo tó ká oúnjẹ nígbà tí wọ́n wá sọ yóò ní kọ́mọ jẹ́ pàmọ́ta kọ́mọ jẹ́ tí ẹnu fi banu níjọ́ nígbà tí ìka lókè náà bá ń jẹ wọ́n yẹ pé ní àìrí jẹ́ àìrí ọdún àwọn ọmọ báyìí lọ́yìn ọdún àyẹ́ pé ní oúnjẹ ní káyọ àmọ́ rí àwọn ọ̀rọ̀ tó wà pọ̀tù bá sí àlè ní pé bá lè yọ owó àbá lè yọ owó báyìí wọ́n fà ní àárín ara wọn pé bí máa ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ọ̀dún ẹgbẹ́ tó wúyẹn ìyẹn ní ìrújú nínú ìgbàlẹ́gbà àtọ́já ó lè láta owó láàrín ọdún ìdàkọ́ owó rẹ̀ ẹ̀kùn rẹ̀ bá tọ́ ẹ̀kùn rẹ̀ ibẹ̀ ẹ̀rìkẹ́ni tó ní owó rẹ̀ bá tó yẹ kí ta ní iye báyìí yóò yọ àti ní kókọ̀ fákẹ̀ ló ń jẹ ni kó yọ bó ti bí níbi náà àìkò yẹ kókọ̀ fákẹ̀ ló torí pé oúnjẹ lẹ́sẹ̀ ní kó yọ lẹ́gbà yẹ kí wọ́n gbé lórí iṣẹ́ àmì ọjọ́ bá yọ iye báyìí ọjọ́ bá yọ iye báyìí ní fẹ́ẹ́ fi tó ẹ pé ní àwọn bọ́ọ̀dì kẹ́kọ̀ọ́ àwọn jẹ́ kó lè ní àwọn ìlà àti tó bá ti wá àábẹ̀ẹ̀rà gẹ́gẹ́ bí jẹ́ yẹ lọ. Mọ̀tẹ́ pé owó yẹn gẹ́gẹ́ ní a máa fún yẹn. Àdébà ọ̀sán náà gbé bàkọ́ owó lẹ̀ kò ní kàn láti kàn fàtẹ̀ sí yóò jẹ. Ilé ilé ìdàkọ́ oúnjẹ ni ẹ̀ka kàn fàtẹ̀ náà sí kí ni ẹ̀ka kàn fàtẹ̀ sí owó. Ẹlẹ́bí àwọn aláìní kò lè ní ìdí owó ń ni àwọn aláìní wà ní ayé àlébí àbúrérà àbúrérà tí gbogbo wa ń sọ ọdí alátàlá àti tó gbà àdíkè wa púpọ̀ fún wa nínú ìṣòkọ́rọ̀ nínú àwọn aláìní ni tàbí àkáàbì súfà nínú àti ẹgbẹ́ láti nínú mọ́ndé tó ti lé àmẹ́bí òwò ti tẹ́ta ẹ̀ tó ní ọwọ́ tó bá yọ kàkà owó yọ lówó fún àwọn àbúrérà ilẹ̀ níbi owó tó fún kàkà owó wà lọ́kọ̀ fáwọn iye tó rẹ̀ bá ti bá ìwà lóye bá eléyìí kàkà fún ìfitì ìtàgbó jẹ àdókòwò àkọ́kọ́ kò tó jẹ tó ámọ́tá kí tó jẹ tó àwọn látara tó ám ó jẹ́ nǹkan táwọn aláìní ó tètè fi hàn mọ̀ jẹ ẹ̀mọ́ aláìní wà láyé àlẹ́bí náà òtòrí ẹ̀ nípa kan fàtẹ̀ sọ́wọ́ bákan náà owó àlàyé wọn ní sábà náà àbí kò sọ lórí òkè nípa oúnjẹ òun tó sọ làkà oúnjẹ òun náà ló sọ kàkà kàkà owó àti pé káwọn ẹni owó ní ìyẹn ẹ̀rí pé kò ní fìyàn lọ́kàn balẹ̀ ẹni tó lò náà sùn gẹ́gẹ́ tó wá lò náà tó yẹ òun ẹni tó ní oúnjẹ tó wọ́n tó lè fi kálẹ̀ oúnjẹ mi kó sì tọ́jú pípẹ́ lè ba àwọn ẹni ìkẹ́ mẹ́jọ ẹlòmíràn tó bá gbé fẹ́ni tó lè mú tó bá lọ tó bá lọ tó lọ sí òun ló mọ̀ lọ́wọ́ ara rẹ̀ ṣùgbọ́n tí mi rí inú tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì sọ o tí ò sí èméjì inú tiẹ̀ òun ló ń jẹ ìdí ọ̀fẹ́ ẹgbẹ́ láwo tí ò yẹ ká wá lówó náà èèyàn sọpọ̀ náà gbé yẹn nìyẹn ẹni tó bá gbé ẹ̀ká tó lè ṣe kí tupu wurin kori fẹ́ni wọ́n tá lọ́nà sọ̀yẹ́ lọ́rùn tẹ́sì yẹn dájọ́ yẹ kó rí bẹ́ẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ní ibi ó sì rí bẹ́ẹ̀ ní ayé àlẹ́ bàbá sọ́lá ibi ó lè díẹ̀ ni tó kí n ká lọ́wọ́ ká gbìyànjú ó yẹ kó jẹ ilé bí ẹ láàyò bàbá mi lágbára ẹ̀rọ ráìsì ni ẹ̀wà ni gàrí ni sẹ̀mó ni èlùbọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ tí ó gbajúmọ̀ láyò ìjọba láti pé ayé fúnra wa ayọ́fún gbogbo wọn tí wọ́n wà lábẹ́ wa láwọn ọmọ wa ọmọ agbóhùn ti dágbó lónà sí ní fámìlì wọn àtọ́ fámìlì ẹnu mọ ìgbà àwọn yìí ṣùgbọ́n ọmọ tó wà lábẹ́ wa tá ń bọ́ ayọ̀ kí ọ eléyìí nínú tí ẹ̀sìn wa tí ó gbé wa ní nígbà tá a bá fẹ́ sọ fún ààwẹ̀ nígbà àwọn òṣìṣẹ́ wa kámọ̀ kámọ̀ pàtàkì ẹ̀ torí pé ẹ̀sìn ló gbé eléyìí wa bákan náà ó wà nù àdéhìí wípé ó ti mọ̀ jẹ́ tó fọ́rọ̀ tàbí sọ́ọ̀rì nínú ìwádà mi ẹni nínú ìdíkà fi yọ ní pé kó jẹ́ tó fọ́rọ̀ ó jẹ́ nǹkan mọ́ra ìtọ́ ìmì fáláwẹ̀ nínú lápúrí wà rọ́fà níbi ìwíkúwí àti sọkúsọ ta ló lè garanti wa tó lájú àtàwẹ̀ ti bẹ̀rẹ̀ òní tó sọkúsọ kódà ilé ọ̀ nímọ̀ sọ̀sọ̀ ọ̀ nímọ̀ sọ̀sọ̀ tí ó kàn ju ọ̀gbẹ̀sọ̀ lánàá tó yẹ kó lọ́dọ̀ ọ̀lọ́ ìsọkúsọ wọn àdìsí ní àìmọye tí ò ní takú tí ìyẹ́ bọ́ọ̀rọ̀ yẹ wu ọlọ́run kékeré rẹ̀ náà àbí àjùjẹ́ nìkan ó sọ̀rọ̀ fún sọ̀rọ̀ láàrin ó sì sọ bó ṣe wu ọlọ́run àlejò àbọ̀dà kìí pé àìmọ ilé ọ̀rọ̀ tẹ̀lé ó sọ yẹ ló wá pọ̀jù ní ìtẹ̀lẹ̀ àńdákàdà bá kan sọ̀rọ̀ lásán tó yẹ kí ibi tí ó yí ìyẹn ní nínú náà ibi tó jẹ ta ló lè fọ́ sọ̀yà tó wọ̀n nínú ìlú òṣìṣẹ́ sọ ó wá ní tí ó mọ tún nǹkan iye òun ẹ̀ ló bàtà sọ ìyẹn ni adínú àwọn àfa ẹ̀sọ́ ti fi sáwí ìjàgbọ́n láti sọ́ra láti fi tó wọn ṣe láti ẹ̀sọ́ ti fi sáwí nígbàtà bá ti fi tètè lórí. a rí fún àwọn àpá tó gbé sàkáàtì ìfísìlì gan jọ fún títí sáwí tó dà pé ẹgbẹ́ tá a ti fi gbàgbé ṣe fún àwẹ̀. ẹnu jẹ ojúṣe wa kí ayọ̀ gẹ́gẹ́ bí àtúnṣọ ìṣòro kó bá tún kú ọdún bá tún kú ọ̀túnla ìyẹn tẹ̀lé yọ àkókò ọ̀la tó àti ní ọ̀la lọ́dún

àbí ará àdúgbò yẹn kàbí ẹ̀dá kan ní ìsọba yọ láti pẹ̀lú olè ó ti ti ju àìmọye ẹni tí eré ń pa tí ò ní sọ ẹ̀ mùránì ti sọ ìdè tí àwọn èèyàn tẹ́lẹ̀ ìjì kan ó sọ ní méjì wọ́n ní ìfá ẹbí àmì ò béèrè wálé mahrum náà kéde làwọn tẹ̀lé lè béèrè èyí wá béèrè kò béèrè tí wọ́n ní ẹ̀fọ́ àmì ọ̀dí o ẹgbẹ́ kàkà tó lè ṣe kéré ìgbà ní èyí lè gbé fáwọn àfá àfáàlẹ̀ tó wà lọ́pọ̀ yẹn ọmọ tí ẹ̀ kó náà wà kí kí lọ́gbọ́n ìjọba rẹ̀ tó mọ̀ bá àwọn ilé yóò ní torí pé kì í sí àwọn èèyàn tó lè hàn sí ẹ̀ tó bá jáde àrí wọn dà ní kó wá fún àwọn tí wọ́n ní jẹ ilé nínú àwọn ojúṣe wa ní kọ́lọ́mà sọ́nà àtàrà àti oṣù náà fún wa kí á mọ̀ jẹ́ kóró fún wa ẹ̀mí ìwé kúkú ní ká máa wá láti káàkiri táwọn ti jẹ́ ẹgbẹ́ kakulétẹ̀ èlò náà yóò jẹ́ àbáwọn sọ́ọ̀rọ̀ ìdíje tó wù pépé àwọn ẹ̀mí ìlísì wọ́n ní ti láti ọkọ̀ ní ti fatuwa owó owó náà ní àmì lè mọ́ ṣe nǹkan yẹn kódà àwọn ẹ̀jọ́ míì ẹ̀ náà bẹ́ẹ̀ àjọ wọn náà padà náwó yẹn sí tí ò ní padà lọ fún bí tí ẹ̀sìn ní kọlọ̀ ìdílé àyọ̀ máa ń ro pé ẹ̀sìn sì nídìí nǹkan náà ẹ̀sìn níta fi ṣe dáwà ìbàjẹ́ àbí ẹ̀kọ́ yẹn lọ fún wa mọ̀tíwà tí wọ́n bá ti ṣe lẹ́sìn ní ó yẹ ká ṣe kíní kan ó yẹ kí ní ibi kíní kan bẹ́ẹ̀ dẹ̀ ni owó tó yẹ ká fi ṣe yíyí àmọ́ ọ̀dọ̀ ní ilé àwọn aláìlẹ́ ní so mo jẹ́ kúrò sí mú ẹ ẹ̀sìn ilé ìpẹ́yẹ kí tí ẹ bá ń ṣe nǹkan ẹ̀sìn ó yẹ ká lè mọ ìyá níta ẹ̀sìn ló ní ṣe lọ lága rí lọ fọ ọmọ ọlẹ́ ní àwọn èèyàn chelsea ìjọba àjọpọ̀ ìtàkùnra àwọn ìjọ ìtọ́sá olówó ni ìtàkùnfẹ́ máa fi síbi owó lò ara àwọn ìtàkùnra àjọ jẹ́bi wọ́n ti di ètò kí a ti tó fẹ́ yọ ìjọba ìjọba àwọn wàhálà tó sì yọ wọlé sí ẹ̀yọ. àwọn ẹ̀mí tó wà ní àbúrọ̀dù tó máa ń pe àwọn èèyàn ní ìtàkùnmọ níbi ìtọ́sá ó lè nira náà pé aláwọ̀ ẹgbẹ́ gàrí ilé inú àwọn ìṣẹ̀lẹ̀ kí á mọ̀ ìgbà kí ó kí الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أيضا ربا زكاة الفطر ìjọba fún ọdún ààwẹ̀ ọ̀nà ní amẹnubà ní ìmọ̀ta tí gbogbo àti àmàlìlì rẹ̀ tí ọlọ́wọ́ sọ́nà àtàlà kò sí ọlọ́run fún wa tí ó bá di ọjọ́ ọdún ní àwọn ojúṣe wà tán láti sọ inú rẹ̀ náà ni a ní kàmọ̀gbọ́lọ́run tóbi lọ́pọ̀lọpọ̀ kàkà tó bá di àárọ̀ ọdún gẹ́gẹ́ bí ìlànà àníbọ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní àárọ̀ ọdún tó bá jẹ́ ọdún ààwẹ̀ báyìí ti ṣe ìsàkà àìdẹ̀ ìfẹ́tẹ̀ ìpọ́dún méjì náà láàrin ló sì dáa ìkàlọ́dún àìdẹ̀ ìfẹ́tẹ̀ ìkejìlá ọdún àìdẹ̀ àdìhà. a ní sábà tún lọ́mú mi òun ni ọjọ́ mímọ́ àtàwọn wáyé àlẹ́yìnbó ìṣubú ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹgbogbo nǹkan tí wọ́n fẹ́ sàn kan nígbẹ̀mú ní ọdún ìjírá ọdún lọ́dún ìnàbí oníkàáfà ẹ̀kẹ́mọ́ tó ìnàbí báyìí kò sí ẹ̀rí fún kódà ìjírá náà fi ń ka dé ti àwọn wáhùn màárà wáhùn àwọn ìgbọ́jọ́ àkọ́kọ́ ní ọdún náà ní abisọ́dún bẹ́ẹ̀ni làwọn náà sọ àbáfíkà ṣùgbọ́n ọdún méjì ìnàbí lọ́dún ìjọba àdìsá àdàtì kò máa ń jì àwọn kẹ̀kẹ́ wà nínú ọdún méjèèjì náà papọ̀ nínú àwọn ojúṣe àwọn ìkẹ̀kẹ́ tó wà tí wọ́n yàtọ̀ sí rárá wọn ọdún eighty fifty tó dá sí ẹni ọdún iléyà ní tiẹ̀ ẹgbẹ́ náà la fẹnu balẹ̀ ní zakato fifty ọdún ayọ̀ lórí kápẹ́nu bábọ̀ ìlú iléyà náà hàlùfà kápẹ́nu kápẹ́nu ọdún iléyà ní tiẹ̀ tí tó wá jẹ́ inú àwọn ẹ̀kọ́ tó wà fún eighty fifty wọn náà ní bẹ́ẹ̀ anábọ̀ àmọ̀ sọ̀lọ̀mọ́ àríwáyọ̀sọ́lá láàárọ̀ ọdún àrẹ́bí ó kọ̀kọ́ jẹ nǹkan kó tó lọ sí àrẹ́bí ó kọ̀kọ́ jẹ nǹkan ẹnikẹ́lá àrẹ́bí ó kọ̀kọ́ jẹ onílàdídú náà ní ọdún ilé àwẹ̀ àrẹ́bí ó kọ̀kọ́ jẹ làdídú yóò ti jẹ ní wíńtírì yóò jẹ ní ọdún nọ́mbà mẹ́yọ̀ fún àdúgbẹ́ta àdìmárùn-ún eléyìí náà nínú yẹ ká tẹ̀lé ní orí ilẹ̀. ìyẹn ló fà táwọn afáà bá ń sọ ẹ̀kọ́ ọdún ẹlẹ́mọ̀tọ̀ eléjọ́ kájẹ̀lá bínú kí a tó lọ lẹ́yìn tó ká tó jẹ́ àwọn oúnjẹ míì náà ilé inú rẹ̀ òun náà ní alìmùsáà káwẹ́wẹ́ káwẹ́wẹ́ ẹ̀ẹ́dì káwẹ́wẹ́ ẹ̀ẹ́dì pàfẹ́ kírun ìwé ẹ̀sìn bá ń sọ ìwé ọ̀dárí rẹ̀ nínú àwọn ìwé ẹ̀sìn ni ìwé ẹ̀sìn títí méjì a rí àwọn àlùfáàrù wájúbà àwọn ìwé tó jẹ́ lẹ́nẹ́ àwẹ̀ tó jẹ́ ìwé tó jẹ́ lẹ́nẹ́ oníwé jánábà ìwé tó jẹ́ lẹ́nẹ́ oníwé áìgọ̀ tí obìnrin bá tẹ̀ fún oṣù tán àbí ìwé nìfà nígbà tí obìnrin nígbà tí ó bá mọ́ra àbí ìwé òkú tó kú bá kú èyí tí àwọn àfáǹfà mọ́ra lọ sí ẹ̀ pọ̀ lórí ẹ̀ oníwẹ̀ jùmọ̀ adẹ́fẹ́rí ẹ̀sẹ̀ ni adẹ́fẹ́ àtàǹfà ó fẹ́ gidi ẹ̀sẹ̀ iná ọ̀rẹ́ ta wá fẹ́ pé àwọn àlàáfáàrí mùsàhábà bá a fẹ́ tí èsì ẹ̀sẹ̀ ṣùgbọ́n kẹ́ ó bẹ̀ẹ̀kan lórí ẹ̀ onígúsù ni yẹ́rù ṣe yìí ká wẹ̀ tá a bá fẹ́ lọ sí ẹ̀jì láti máa wà wọn ọ̀rẹ́ ta mọ̀ ẹ̀ náà káwọn wẹ̀ ẹ̀jì ẹ̀wọ̀n tí wọ́n lọ رضي الله تعالى عنه أن كان يغتسل يوم الفطر قبل أن يبدو إلى المصلى على نبي محمد صلى الله عليه وسلم أما وين ìwẹ̀ súnà ìwẹ̀ tó wà ní ẹ̀sìn a máa wẹ̀ kó tó lọ sí ilé ìlú òbí ṣe kàkú wa bóyá kẹ́kẹ́ lọ́kọ́ wẹ̀ ní ọwálẹ̀ wẹ̀wẹ̀ ìwẹ̀ bá ti máa wẹ̀ nínú ẹ̀sìn bákan náà nínú ta tó fẹ́ ni àpàtọ́ yóò lè rìn jáde abẹ́tẹ̀yẹ ló tẹ̀ fún abẹ́tẹ̀yẹ ló tẹ̀ fún torí pé ọjọ́ ọdún ọjọ́ ọdún ọjọ́ orí ni wá ní ẹni tí ò ní ẹni tó bá ní kan ẹ̀kọ́ ẹ̀rí náà lára bá ẹni mímọ̀ sí ní gbogbo ẹ̀ láti tó tẹ̀ ní ìwọ́n ló fara kó bẹ̀ ló dára bẹ́ẹ̀ kí wọ́n fún yẹn nìyẹn nílà nípa ọ̀sẹ̀ nígbà tí ó bá tọ́jú ètò ìwọ̀n bí ilẹ̀ dáadáa ó yẹ tó ń bẹ̀rẹ̀ dáadáa rẹ̀ bí ẹni tó ń gbà pẹ̀lẹ́ ẹni tó lóbi rẹ̀ fún ni tí ò bá fún bẹ́ẹ̀ òun náà ara ìwé ara ó nura wọn tó nù mọ́tò gidi tó máa ń rún òórùn tó dáa gbọ́gbọ́n èlò kó máa tàtọ́sọ́ sáwọn èèyàn kẹ́ máa wò lọ ẹ̀tẹ̀ òfẹ́ tó kèrè olùsáyìn mọ̀ wò ó bá mú mẹ́sì kódà àbáwọn anẹ́bìdẹ̀ gba àwọn obìnrin láyé tẹ́ máa wá kẹ́hùn ní mọ́ṣáláṣí ó ní ike ìpá tí ó fẹ́ fún jọ kan nínú ẹ̀yẹ obìnrin ẹgbẹ̀rún ní mọ́ṣáláṣí yàn ayébíkà ló fẹ́ fún ẹnu tí ó wà fọkànlẹ̀ ní pàápàá jùlọ lọ́jọ́ júmọ́ àfihàn lọ́jọ́ bákan náà wàtàlẹ́kò ká tó sàwọn àmọ́ra ní ẹni bóyá àwọn àbóyá eh, eh, ìpínlẹ̀ wa àbí tọ́ba ní agbóhùn rẹ̀ ṣe mọ́lọ wá gbóhùn wájú nírọ̀ gbogbo orúkọ ẹ̀kọ́ sí kíni ọ̀yọ́ kókó ti kọ̀ fàyẹ̀lẹ̀ fọ́nà orí kọ̀ tó sí á ní àfihàn ẹ̀kẹ́ ti fi ẹ̀kẹ́ rà lẹ́kùn òtúwò tó wà káfí dáadáa kí gbogbo ẹ̀kọ́ òun rí inú tí ẹ̀sìn fẹ́ òun náà lè bákan náà àtàjámọ́lù táwọn afọ́bọ́dà àtàjámọ́lù ẹ̀bí ká ṣe ẹwà wà lóríṣi asàlẹ̀ fìyà káwọ aṣọ tí ó dá káwọ aṣọ tó dá aṣọ tó dá yìí ní àyíká ara ni ọ̀gbẹ́ ilẹ̀ ní abẹ́ ra dá ẹ̀yẹ́ lè torí ọlọ́gbẹ́ ra sọ ilé yìí ló yẹ kí sọ fún mi pé yorùbá ti torí ẹ̀ èyí tó lè kó dá ẹ̀ oníkówó mọ́tò wa sọ kan lẹ́gbẹ̀ẹ́ ibi káàkiri lọ ni ìdẹ́jú mẹ́rin láàrú mẹ́ ìdíkà bá dé ìdí àtúntò padà ọ̀gá àtẹ̀jú bá torí pé tó dé bá pàtàkì wọn náà wọ́n ti mọ́ múra lóde òde òde tó ìdí ẹ̀tọ́ bá bá lọ kírun ẹnìká wọ èyí tó dá nínú aṣọ kí a sì mọ àwọn àdábò lè bá talẹ̀ tó pé ẹ̀tẹ́tì ìwà aṣọ gbogbo kẹlẹ̀ ní wọ́n dá sí ẹ máa sọ wọ́n bọ́ sí ràn wọ́n rú aṣọ tó dáa ẹ̀sìn àti sọ́lá yìí pàápàá jùlọ fáwọn obìnrin ọlọ́wọ́ aṣọ tó dáa bọ́ wá wọ nẹ́ẹ̀tì tó gbára rẹ̀ mọ́ àdébàbà mẹ́rin ti sọ fún àwọn obìnrin bẹ́ẹ̀ sọ ẹ̀yin yára tẹ́ gbọ́ ẹ̀yin títàtọ́ kíkàlù gbogbo eléyé pápẹ́jọ yẹn tí ò tẹ̀ ní kọ́fara rẹ̀ ní èsì lásán ní ó wọ̀ ilé wa mọ́ tó dá o fìtínà níbi ẹni bẹ́ẹ̀ jẹ́ àdébìbì ti sọ lọ́wọ́ pé àwọn èèyàn kan wà tí wọ́n ń bọ̀ tí ìdí ìrí wọn pé wọ́n padà dé wọ́n bá níbi ọ̀sán ó ní nínú wọn làwọn obìnrin tẹ́kọ̀ọ́ wà sọ àtòjì bẹ́ẹ̀ wọ́n wà sọ ẹ̀sọ́ sábà káwọn ọmọ ẹrú kẹbà ọmọ ọgbà yóò dẹ̀wà ọmọ tó tó wá sọ ṣùgbọ́n àwọn ọmọ ẹrú wọ́n sì yé yóò wà sọ kọ́dà tọ̀ wọ́n mú ẹrú tó bá gbọ́ ìtọ́ dáadáa ọ̀ka wọ́n ká iye tó fi láàrin ìdúró gbogbo ara ẹ̀ ní ẹ̀rẹ́dẹ́gbẹ́ nítorí sùn tó rántí ẹ̀ wà sọ tó da àgbọ̀dọ̀ ọwọ́ tẹ́ mọ̀ ẹ̀rí gbogbo abẹ́ wa àgbọ̀dọ̀ wà tí ó dàbí àwọn tí èsì mùsùlùmí bákan náà àwọn àwọn ọmọkùnrin àwọn ibi tó yẹ ká sọ wájú àwọn obìnrin náà àwọn ibi tó yẹ ká sọ wájú ẹlòmíì wà sọ fúnra níbi tó náà délé gbogbo tẹ́lẹ̀ ní tó ń sùn lóbìnrin ọkùnrin náà ní tó wọlé kúrúkúrú yìí tó yẹ pé kí ẹ̀kọ́ rẹ̀ ló kókó sẹ̀ lọ kó gbé ẹ̀ ní ẹ̀sìn gbogbo wa ń ti kàlọ́ sí méjì gbogbo wa pátá gẹ́gẹ́ ọmọ àtúnyà ti sọ fúlàní bá àwọn awọn ó pa àwọn aláṣẹ káwọn jáde káwọn tó wá kó gbogbo àwọn ọmọ àwọn jáde kódà àtà àwọn obìnrin ọlọ́mọdé ní káwọn jáde hátẹ́lì fún ń tó ní kírun àlẹ́bí ètò wọn kàfẹ́ ni pé yàtẹ́sí ní àìmọ̀sọ́lá àwọn takété ìbíláwà ń tẹ́wọ́ báyìí àwọn obìnrin tó ń ṣe àìdọ̀ àwọn jìnà sí wa díẹ̀ anábì ní ilé ìṣáájú náà ti kẹyọ̀ tó ikọ̀ náà ni wà ló ní ẹ̀sìn òyìnbó àìdì ẹ̀mọ́ àyílá ní èdè orí pọ̀ ń bẹ̀sì rẹ̀ dáadáa orí wà ní èdè dáadáa orí tó pọ̀ ló wà ní èdè tó yẹ kálukú sojú kòkòrò ẹ̀yẹ́dẹ́fẹ́ tí ò ní kírun gan-an tó lọ ní àwọn àbá ìpàtàkì òfin kékeré ní ìdájọ́ ìdìbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àbáǹdà kó wá jíbù ta ẹni tí ò ní jíbù lọ́nà ìbò lọ́pọ̀ lẹ́ni tí ó wà kiri yóò wá jòkó kalẹ̀ bákan náà wọn àti ìyá ni wọn pa wá láti pé àlejò tó lè yẹ tẹ̀sán fún ẹkọ́ gbogbo wọn jáde wọn wá dúró lé àwọn mọ̀lẹ́bí tẹ́lọ ìdí wọn ní ọtí látọ̀ rẹ gbà ọtí látọ̀ rẹ lọ ọ̀rá tọ́ra èyí ò torí pé mo rí wà ní àmọ̀lẹ́ta tó ń wà bẹ́ẹ̀ náà wà witness dáadáa àbí àtọ́bá ṣe bẹ́ẹ̀ bí a ti máa ń gbà ní inú ẹ̀kọ́ aid pẹ̀lú ti gbogbo apáta kí a jáde lọ àti àwọn ọmọ wa nígbà bá bá ti lọ káwọn ẹsẹ̀ Allahu Akbar Allahu Akbar lọ́lọ́lọ́ ní àwọn obìnrin káwọn ẹsẹ̀ tí ànábì àwọn ọ̀sọ́lá tẹ̀lé yé ìtọ́rẹ́kì ànábì máa ń ṣe ń jẹ ọ̀nà ẹni tó bá gbàgbé kan lọ yóò gbàgbé ní padà wá báyìí bá gbàgbé kan lọ ẹni yóò gbàgbé ní padà wá tó bá ń bọ̀ àwọn abábọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ kékeré àti ẹmọ ìṣẹ́ lẹ́yìn ẹni nígbà pátá pé nígbà tí ìsìlámù ti fẹ́ dé pé káwọn ilé bá ní ọjọ́ bá ní ọlọ́nà yìí ẹ̀ka òṣèlú mọ̀ lẹ́lọ́ ẹ̀ẹ́dẹ̀kan mí oyèké tí ò dálẹ́sẹ̀ ń jó káàkiri ni òyìn tí ò dálẹ́sẹ̀ ń jó bọ̀tí ibi tó bá gbà kọ́kọ́ ni ó gbàbọ̀ ọ́dọ̀ náà ní ibùdó àgbàbọ̀ sí àwọn ará tó fi ní ará bù pé káyẹ̀ kì rá mùsùlùmí ti kẹ́kọ̀ọ́ rí wa ń bí àwọn mùsùlùmí rè àbá mi nígbà tí gbogbo ẹni ẹni wá pọ́n ṣe kọ́ tó tó wà bẹ́ẹ̀ ẹ̀kẹ́ mi àmì ìlú tó wà bẹ́ẹ̀ ni àbí kábọ̀ nǹkan ẹni ọwọ́ lọ tó ilé ìlú tó dájú ìfádùn tètè dé ìdí torí pé bí ìdí bá bọ́ mọ́ èèyàn lọ́wọ́ ètò ilẹ̀ ni pé táwa kóra wa sẹ́yìn wa àti kóra wa sẹ́yìn wa á kàn gbọ́ kútùbà ní. sòwòlé sí wa tọ́wá gbọ́ sálámà ìdí mọ́ padà o torí pé orí sí wa ni gbogbo ìdí yẹn láyé ìkúta mi ọmọdé gbìyànjú káfíń débẹ̀ nǹkan dáadáa táwọn pé ẹ̀kẹ́ tó wà lọ́dún nù ẹ̀dùn fìkèrè ẹ̀dùn àdìyà ẹ̀kẹ́ lọ́nà wà kí ẹ̀kọ́ wá pẹ́ kí lọ́nà ń lé gbogbo táàbà ṣe káàkiri ṣe káìkó fẹ́rẹ́ lágbà ní ìkòyí láti ní àjà àbàbáde débẹ̀ pé àṣùgbà ń fẹ́ gbọ́ ọgbọ́nà débẹ̀ ọ̀hún àbáde jáde láti ẹ̀wà bàbá ti ìgbàdọ́ sí tó jí tó gbogbo àwọn nǹkan wọn wọ̀nyí ọ̀nà kí a ṣe àbójútó rẹ̀ kí ọlọ́mà sùpánù àtàrà kí o ṣe rọrùn fún wa nínú ẹ̀kọ́ rẹ̀ ń gbé kalọ̀ sẹ́yìn kí ló ti jẹ pé ohun gẹ́gẹ́ la ń pè ní ọdún tẹ́lẹ̀ gbogbo àyè fún tábà tán ṣe lẹ́yìn ẹ̀dá bá dé ayé ayọ̀ ọdún wọn wà rọ̀ lálọ́ ẹ̀yìn wọn náà sọ náà ṣùgbọ́n èyí tó lórí jẹ́ ọdún gẹ́gẹ́ kò ṣe bákan náà nínú rẹ̀ òun náà ni pé kótóbà ẹ̀yìn ó yàtọ̀ sí jùmọ̀ èdè tó láti ní ẹ̀mọ̀ gbọ́lọ̀ ṣùgbọ́n èyí tó ní bí àṣọ ẹ̀rí pé gbàdúrà ń ṣe lọ́wọ́ àdúrà kíra wa tí jùmọ̀ báyìí kódà gbọ́dọ̀ máa tàbí dáadáa ìta yìí gba ọ̀nà ìpé mo bá pẹ́ dé sáré yẹn nẹ́fẹ́lá méjì kódà gbọ́dọ̀ pẹ́ dé ṣùgbọ́n ti ẹ̀yìn àlejò máa kíra wa ní sọ̀rọ̀ gbà ṣùgbọ́n tó da náà kí àgbọ̀ pẹ̀lú náà ló fi ya ńlá káfẹ́ tàbí tó da tó pé gbogbo nǹkan yìí làwọn yẹn ti tọwọ́ bọ́ sí ẹlòmínà níwájú ilé wọn láti dáyé nílẹ̀ ẹni méjì náà lẹ́sẹ̀ ẹni bíi kejì wọn náà ti dáyé nílẹ̀ láì pẹ́ gbogbo àwọn mùsùlùmí dáwà ní àjẹká lọ pọ̀ tíjọba ti ní ààyè tó ti di kéjì tó ti yálẹ̀ tó lọ bí éka àtàríyàn kan mẹ́ tó ní ẹgbẹ́ ní nìyẹn tí ẹ bá dé àwọn ìlú tí ìdí wọn ti máa ń fún ìdó mọ òun yẹn lọ ìwọn afẹ́fẹ́ kéékèèké kéékèèké ètí máa ń fa oríṣiríṣi nǹkan ìmúlẹ̀ ẹ̀fẹ́ ìjọba ìmúlẹ̀ ẹ̀fẹ́ ní olórí ìmúlẹ̀ ẹ̀fẹ́ ní ìmọ̀ ọ̀hún èdè ní ìmúlẹ̀ àwọn apájọ́ náà nígbà pé tẹ́ ní júmọ̀ ní èdè

wọ́n dára sí tó wà tó ń sáàpọ̀ àwọn èèyàn tí a fi rí ó lè mọ́tò lẹ́bù bá lè wẹ̀ká máa má ní ìpìlẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ dájú pé ìkọ̀kan iwájú ilé kọ̀ọ̀kan kan máa tẹ́ni sí ibẹ̀ lọ kí ìdíná máa rí àkókò ìrùn wákàtí máa rà sí tàǹkì ilé yóò láàyè fọ́nà bàbá náà wà tààlà kí ó ṣàmù ẹnì kọ̀ọ̀kan wa èèyàn rí sí ọlọ́run ẹ̀ka ẹni torí kiri káyọ̀ ní láti fi lórí bá ẹni wọn ọdún àwẹ̀ nítorí kiri ká tún fi àyè lẹ̀ díẹ̀ fáwọn èèyàn bẹ́ẹ̀ fi yọ nàkà tó lè fi dé wọn gbogbo ẹ̀ náà ilé kóòrùn wa mọ̀ hàn hàn hàn hàn ká tó ní pé a lọ kí eléyìí tí kò bá mu ni so gbogbo ẹ̀ tánà bá ti tó pé ìyálẹ̀ sábà ti tó báyìí títẹ̀ ń bá ti lọ díẹ̀ àníbi ó kírun ẹ̀ mọ̀ rí ẹ̀yà bí àwọn kálukú náà ti ń wá lẹ́yìn rí ibi ẹ̀yà eight thirty ní ọdún iléyà ọdún àwẹ̀ eight kódà aláwọ̀ ọmọ ìyá mi tẹ́ pé seven thirty ẹ máa ń kírun ọdún iléyà tó ń so gbélé náà ní kí a kíyèsí ká máa pẹ̀lú gẹ́gẹ́ mi rò pé mi rò pé aago ni ibi tó bá lọ kọ́kọ́ wá di ibẹ̀ pé aago mẹ́rin ló ń kírun wọ́n rò pé pé kó ọgbọ́ ètò ìjẹ́gbọ́ ọkọ̀ tó ti tí wá gbogbo àti àti bọ́mẹ́ lọ́wọ́ ìyẹn tí ó bá mọ̀ nípọ̀lọ̀ lásán látàlá tí ó sàmì ìpọ̀kan wa kí ó jẹ́ kí a ṣe ọdún ayọ̀ ọ̀dọ́rọ̀ lásán látàlá gbogbo tí ó mọ̀ lọ́rin pè fọ́lọ́n tó fún ẹsẹ̀ òsì jẹ́ kí bẹ́ẹ̀ jẹ́ tẹ́wọ́gbà tí káfíkà ló fún ara ní ní jíjẹ mímú ní lálàáfíà àbúkọ̀rọ̀ lásán látàlá fún òṣìṣẹ́ wáyà wọ́n bá fẹ́ jẹ́ fọ́lọ́n jẹ́ kí ó wá fọ́lọ́n wá jẹ́ kí ọdún náà kó bá wa láyé ó kà wá fún rẹ̀ kí àjọṣe àjọṣe ó kà fún rẹ̀ lájọṣe láyé bákan náà tó wájú bí a ti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àtàlá fi yé mọ́ bí ara mi ọ̀pọ̀ kan wá àwọn olóbi ọlọ́rọ̀ sọ̀rọ̀ àtàlá ń sàmì tó ń sọ́nà ọ̀sọ́lọ́